الله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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن الكريم وكما حثنا ورغبنا إلى ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم سنتحدث حول حقيقة الإسلام اعلموا عباد الله أن الإسلام, أن الإسلام اليوم غير إسلام النبي صلى الله عليه وسلم الذي ترك الصحابة الصحابة رضوان الله عليهم عليه وذلك لأن ما كان يحذره النبي صلى الله عليه وسلم أصبح يقع الناس يبتدعون في الإسلام والناس يدخلون فيه ما ليس منه ولأجل ذلك ينبغي لكل واحد منا أن نعرف حقيقة الإسلام أي الإسلام الصحيح الإسلام الأصيل الذي دان النبي صلى الله عليه وسلم به وأصحابه عباد الله ما هو الإسلام وانحرف كثير من الناس الإسلام ومنهم من قال الإسلام هو دين السلام ومنهم من قال الإسلام هو آه، طريقة الحياة المتكاملة ومنهم من قال الإسلام هو الاستسلام لله تعالى استسلاما تاما ومنهم من قال الإسلام هو الاستسلام لله سبحانه وتعالى بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله وهذا أكمل وأشمل آه، تعريف للإسلام ولم عباد الله أننا لكي نكون لكي نكون من المسلمين الحقيقيين لا بد أن يتوفر فينا هذه الأمور الأمور الثلاث الثلاثة التي ذكرت في هذا التعريف الإسلام والاستسلام لله بالطاعة هذا يعني لا بد أن نستسلم لله سبحانه وتعالى ولا يكون الاستسلام إلا بالطاعة يعني نطيع الله سبحانه وتعالى في المشية والمكره نطيع الله سبحانه وتعالى في الأمر والنهي إذا أمرنا الله سبحانه وتعالى بفعل نفعله استمارا لأمر الله سبحانه وتعالى وإذا نهانا عن شيء ننتهي عن ذلك الشيء انتهاء امرنا الله سبحانه وتعالى عنه وكذلك الانقياد لله سبحانه وتعالى بالطاعة الانقياد له الاستسلام له بالتوحيد والأمر الأول استسلام لله سبحانه وتعالى بالتوحيد أي أن نوحد الله سبحانه وتعالى لئلا نشرك معه شيئا في في ربوبيته ولا في ألوهيته ولا في أسمائه وصفاته هذا هو الأمر الأول الذي لا بد من وجوده في حياة من يدعي الإسلام, من يدعي الإسلام عن الإسلام لله بالتوحيد نستسلم لله سبحانه وتعالى بأن وحده ولا نشرك به شيئا والأمر الثاني الانقياد له بالطاعة الانقياد له أي أي يعني نتبع الله سبحانه وتعالى في أوامره نعتمر بأوامره وننتهي عما نهانا الله سبحانه وتعالى عنه هذا أيضا من تعريف الإسلام وكذلك البراءة من الشرك وأهله إذا إذا أسلمت لله سبحانه وتعالى ووحدت الله سبحانه وتعالى وفقدت له آه، بفعل أوامره والانتهاء أما عنه نهى وزجر هذا لا يكفي حتى تتبرع من الشرك وآله تتبرأ من الشرك بألا تشرك بالله وتتبرأ من من الشرك والذين يشركون بالله سبحانه وتعالى كما فعل ذلك أبونا إبراهيم عليه السلام إذ قال لقومه إن إن إنا ضعاء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله هذا هو هذا هو الإسلام الذي لا بد أن نجتهد ونجاهد أنفسنا أن نكون من أهله واعلموا عباد الله أن هذا الإسلام هو الإسلام الذي جاء به النبي صلى الله عليه وسلم واعلموا عباد الله أن الإسلام الذي جاء به النبي صلى الله عليه وسلم ليس أول الإسلام على وجه الأرض بل قد جاء بالإسلام جميع الأنبياء والرسل الذين أتوا قبل النبي صلى الله عليه وسلم كما ثبت ذلك في القرآن العظيم إذ قال الله سبحانه وتعالى في شان آه، أول رسل الله نبينا نوح عليه السلام إذ قال وأمرت أن أكون من المسلمين في سورة يونس وأمرت أن أكون من المسلمين وكذلك في شأن نبينا إبراهيم عليه السلام إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين ولا تموتن فلا تموتن إلا وأنتم مسلمون وكذلك في شأن نبينا يوسف عليه السلام توفني مسلما وألحقني الصالحين وكذلك في شأن ملكة سبع وأسلمت مع سليمان برب العالمين وكذلك في شأن سحرة فرعون إذ قالوا ربنا أقضك علينا صبرا وتوفنا مسلمين وكذلك في حواريين في حواريين قالوا آمنا بالله واشهد بأننا مسلمون وهذه الآية في القرآن كثيرة حيث أثبت الله سبحانه وتعالى لنا أن أن الأنبياء أي أن الأمم الذين جاءوا من قبلنا كلهم مسلم كلهم مسلمون أسلموا لله سبحانه وتعالى ودعوا الله سبحانه وتعالى بأن يجعلهم من المسلمين هذا إن دل على شيء فإنما يدل على أن الإسلام هو هو دين هو الدين البشري هو دين البشرية هو دين الذي لا بد أن نعبد الله سبحانه وتعالى به ولا يقبل الله سبحانه وتعالى من عبده سوى الإسلام قال الله تعالى إن الدين عند الله الإسلام وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وألم عباد الله أن الإسلام الذي جاء به محمد صلى الله عليه وسلم قد نسخ ما سبقه من دين الأنبياء والرسل ولا يتعدى لأحد اليوم أن يرضى الله سبحانه وتعالى الإسلام الذي جاء به نوح عليه السلام أو إبراهيم أو موسى أو عيسى أو غيرهم من الأنبياء بل الإسلام الإسلام الذي جاء به النبي صلى الله عليه وسلم فالنسخ ذلك ولأجل ذلك أمرنا الله سبحانه وتعالى بأن ندخل في الإسلام كافة قال الله تعالى ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أدوك صلى الله عليه وسلم أترجعت كفوان النبي صلى الله عليه وسلم عليكم كلام الله عليه وسلم كما باوا النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tí tí ó fi di ọjọ́ ọgbẹ́dàrí kìyàmà ẹ̀yà oríṣìí ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí a ṣe máa sọ àtọ́lẹ̀ fúnra wa ní ọ̀rọ̀ pátápátá a bá ti gbogbo a gbọ́dọ̀ tí nínú àwọn ìlànà tí èèyàn máa tẹ̀lé táwa lọ lè máa ipé àdádálẹ̀ nínú ẹ̀sìn àwọn ohun tí ò sí nínú ẹ̀sìn tí wọ́n fi kún kálọ̀ lè máa ipé aburú lálá ni kálọ̀ lè máa ipé àlọ́ ni tí ẹ bá jí pé nǹkan ní àánú kò sí orí tí ẹ̀fẹ́ rí bẹ́ẹ̀ èèyàn ò lè rí ọ̀nà Allah subhanahu wa ta'ala látòrí àánú ẹ̀yà máa rí inú rẹ̀ ní mọ́dá àti máa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run níbẹ̀rù tòdodo ká bẹ̀rù rẹ̀ ní kọ̀kọ̀ ká bẹ̀rù rẹ̀ ní gbangba nítorí pé ìbẹ̀rù ọlọ́wọ́ bá àlékẹ́ ọláyì òun náà ọ̀ràn ìyà ní fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìbẹ̀rù ọlọ́wọ́ bá àlékẹ́ ọláyì òun nìkan òun náà yóò mú yẹn wà nínú àwọn tí ó sórí eré tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ̀ kìyàmà ẹ̀yà rúfin ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ó ṣe pàtàkì fún wa kásàgbé ewu kí ni nǹkan ń pè ní hakíkọ́tù islam kí là ń pè ní pàápàá islam kí ni islam òdodo kí ni islam tó jẹ́ òríjínà kí ni islam tó jẹ́ pé kò sí àsáwọ̀ mẹ́ a ní bùkátà sí láti máa kí ló fà àtà fi ní bùkátà sí òun náà ní pé ta wá wò ohun tí ànábì sallallahu alaihi wasallam tọ́ra fún tí ń ba ànábì lẹ́rù tánàbí tí ń kí ó pàkíyèsí wa tánàbí tí ń kí wa ń lọ ààrì tó gbóró àwọn nǹkan wọ̀n ní tí ń ṣẹlẹ̀ lásìkò táwà nígbàtá náà bí ti lọ́tán tó bí dásìkò dáwà yìí àwọn oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti fi sínú Islam tí ò sínú Islam àwọn oríṣiríṣi àkùnmá àwọn oríṣiríṣi alẹ̀má àwọn oríṣiríṣi abẹ́rẹ́ iná jẹ́ ẹjá fi sínú ẹ àwọn oríṣiríṣi bá fi bá wọ́n ṣe ní ẹjá ọ̀nà ọmọ ṣe bẹ́ẹ̀ ó wà ó pọ̀ nínú Islam táwọn èèyàn ti fi kúnnú Islam kéyàn bá wá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo tọ́lọ́wọ́n bá àlékí ọlápè wá sí ìgbé ká jẹ́ mùsùlùmí ajẹ́gbó ṣe pàtàkì fún wa ká mọ irú ìsìláàmù wo gan òun náà ní islam tó jẹ́ tòótọ́ tánàbí sallallahu alaihi wasallam tánàbí bisinlọ́n tánàbí fi àwọn sàábé kalẹ̀ sórí ẹ̀ táà bá mọ eléyìí gbogbo oríṣìíríṣìí tán bá ti gbé wá fún alẹ́sìn òun náà làwọn náà mọ̀ bisinlọ́n ẹ̀rin táwọn Yorùbá máa wí ọ̀rọ̀kọ́rọ̀ tí Yorùbá máa wí Yorùbá máa sọ pé bó ṣe wù ní láàáṣẹ ẹni tí ó rí ọjẹ́ àfá tí ó pẹ̀rẹ̀ ìláfá òun náà ni ó tún máa fi oúnjẹ sọ́rùn òun náà ni ó fi pàró sọ́wọ́ òun náà ni ó tún wọ bàǹtẹ́ òun náà ni ó wà níbi ọdún ẹ̀yọ̀ sáájúwájú pẹ̀rún ìtún lọ ìtún lọ mọ́sílájìmù tó bá béèrè pé kílẹ̀ rí ẹ̀ lórí eléyìí ọ̀rọ̀ tí Yorùbá sọ ni Yorùbá ní kó ṣe wú ni láàáṣẹ ìbọ̀lẹ̀ ẹni tó bá wù amú sí tó bá wù àṣẹ ìsìnà kò sí ní òlé ṣe yóò ní tóun sáájú kírun ó ti kárí eléyìí eléyìí kọ́ ní Islam tọ́lọ́ ọba àlejò ọlá fi hàn nẹ́bí sallallahu alaihi wasallam tiwa kí wá náà ń pè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sàlàyé ìtumọ̀ islam tó jẹ́ pé ní tí ogun náà ń sọ ìtumọ̀ rẹ̀ náà wọ́n mú látara pé kíná pè ní islam ni a rí àwọn míì tán fẹ́ sọ túnmọ̀ islam fún wa wọ́n ní ìdá ń pè ní islam wọ́n ní huwa dínú salam òun náà ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ dínú salam òun náà ni ẹ̀sìn ọlà ó jẹ́ pé téèyàn bá ń ṣe ẹ̀ òun náà ni ó ni àwọn ẹlòmí àtú islam wọ́n ní alìsìslam nìlá òun náà ní kájú pàjú ìfẹ́lẹ̀ fọ́lọ́ọ̀bà àlékẹ́ọlá ìsìsláman tààman kàmìlà kéyàn ó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́ọ̀bá àlékiọlá pátápátá ẹ̀ kó mọ́ ní kankan míì téyàn ó sì bí àbòsí tọ́lọ̀ọ̀bá àlékiọlá ní káṣe tàbá wọn táwọn ẹni yìí náà sọ á rí pé ìtumọ̀ ìsìláàmù náà ni nítorí pé tó bá pẹ́ rẹ̀ ní mùsùlùmí ó gbọ́dọ̀ máa ju sí àní fọ́lọ́ọ̀bá àlékiọlá lọ́wọ́ tọ́lọ́ọ̀bá ní òyà sọ́tún bẹ náà ló gbọ́dọ̀ yà sí ó gbọ́dọ̀ ní dandan òsì ni ó yà sí tọ́lọ́ọ̀bá àlékiọlá bá ní òjòkó ó gbọ́dọ̀ lérí ìdúró ló wà tọ́lọ́ọ̀bá àlékiọlá bá ní òjò ó gbọ́dọ̀ lójòkó eléyìí ní túmọ̀ pé ìjupájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́ọ̀bá àlékiọlá ní ìjupájú sẹ́ẹ̀lẹ̀ tó pé pérépéré tí ò gbọdọ̀ láyà bínú a ìmọ̀ tẹ̀ láti ọlọ́run o àwọn níbi báyìí ní tẹ̀lé ní kọlẹ̀lẹ́yìn ẹ̀ẹ́bí ọlọ́run bá lẹ́gbẹ́lá àwọn ẹlòmíì wọ́n sọ ìtumọ̀ Islam nínú àwọn ìtumọ̀ tó pé péré jù táwọn onímọ̀ sọ fún wa nípa Islam òun náà ni alìsìláàmù níláyí bitawhi òun náà ní ká jupájú tẹ wálẹ̀ fún ọlọ́run ọba àlékẹ́ọlá bitawhi pẹ̀lú ká mú lọ́kàn ṣoṣo alìsìláàmù níláyí bitawhi ká mú ọlọ́run ọ̀nà wo láti wá mú lọ́kàn tuntun á mú lọ́kàn tuntun lórí agbárin mẹ́ta alákọ̀ọ́kọ́ fi rúbùbíyàtìhí níbi àwọn iṣẹ́ tọ́lọ̀wọ̀n ọba àríkẹ̀ ọlá ń ṣe mú lọ́kàn tuntun agbọ́lọ̀gbà fóhun lọba tí ń dẹ́dà ẹnìkan ò lágbára láti dẹ́dà pẹ̀lú ẹ̀ òun náà lọba tí ń ṣe àrísìkí fún yàn ẹnìkan ò lè ṣe àrísìkí fún yàn pẹ̀lú ẹ̀ òun náà lọba tó níkápá àlámọ̀rí wa kò sẹ́ni tó níkápá àlámọ̀rí wa lẹ́yìn ọlọ́ọba àríkíọlá òun náà lọba tí ó pa wá òun náà lọba tó dá wa òun náà tí ó gbé èyàn gbọ́dọ̀ wẹ̀ ó yán kan kẹ̀ẹ̀kọ́ ní gbogbo àwọn kan tá sọ yìí síwájú kó tó di pé ó gba ẹyọ kan ẹyọ kan nínú ẹyọ kan nínú agbáni ní Islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni tawhidul uluhiyya òun náà ni ìwọ́n tó bá ti gbọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlágbọ́ ipò náà ló dá òun náà ní ṣe jẹ́ mú fún òun náà ló ní kápá lérí rẹ̀ ó yẹ kó rọrùn fún ọ láti máa jọ́sìn fún nìkan nítorí pé nǹkan mí tó bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá á béèrè lọ́wọ́ rẹ̀ pé kú ìwò lónílérí rẹ̀ kí ni nǹkan tó ṣe fún ọ tó fi wá jẹ́ kó mọ̀ wá jọ́sìn fún tóun ló dá ọ ní tóun ní fún ìjẹ̀mú ní tóun ní ó pa ọ ní tóun ní ìsànfàní fún ọ ní tóun ní ìfìnira mú ọ ní gbogbo orú àwọn nǹkan wọ̀nyí olóyẹ kó ní àkáyíwó pè wá lọ síbẹ̀ pé ọba tó dá mi kò yẹ kí n máa jọ́sìn fún kàmí lẹ́yìn Allah subhanahu wa ta'ala bákan náà a mú ọlọ́wọ́ ọba àríkíọlá lọ́kàn tó so fi asma'ihi wa sifatihi gbogbo àwọn orúkọ ọlọ́wọ́ ọba àríkíọlá tọ́lọ́wọ́ ọba àríkíọlá pẹ́ra rẹ̀ gbogbo àwọn tọ́nà ọba àríkì ọlá bí ìròyìn ara rẹ̀ agbọ́dọ̀ gbà náà ló ní gbogbo ẹ̀ ní pípé pẹ́rẹ́pẹ́rẹ́ agbọdọ fi kankan agbọ́dọ̀ gbé nǹkan fẹ́ lómi nínú àwọn ẹ̀dá rẹ̀ nínú àwọn ìròyìn rẹ̀ agbọ́dọ̀ gbé fáwọn mọ̀láíkà dépò gbá agbé kan nínú àwọn islam òdídá o amẹ́ríkà nínú agbẹ́ni mẹ́ta sáàfi gbà ipé èyàn jẹ́ mùsùlùmí òdodo ẹwà já yẹra wa wò níbi eléyìí níbi apá alákọ̀ọ́kọ́ yìí alìsìsìláàmù lílá bí tàwí ẹjá yẹra wa wò mẹ́ ẹjá wo àwùjọ wà ń bẹ̀ lónìí lórí tàwí táwọn èèyàn bẹ lórí tàwíìdì àbí wọ́n wà lórí ipa nǹkan mípa pọ̀mọ́ lọ́wọ́ bá alékiọlá àwọn èèyàn jọ́sìn fún èèyàn míì lẹ́yìn ọlọ́wọ́ bá alékiọlá àwọn èèyàn jọ́sìn fún ṣéwù tọ́lọ́n bá ṣe dáadáa fẹ́lò míì yóò pàpá àwọn kan ló wà díẹ̀ kọ́lá tọ́lọ́n bá ṣe fún yóò gbà ikú àwọn kan ni wọ́n mú aburú yẹn ni wọ́n fi kàún Ni ẹni tó ní ìgbà tó jẹ́ pé wọ́n ní agbára láti ṣe oore fún àbí wọ́n lágbára láti ṣe ìdàkejì fún eléyìí túmọ̀ pé a ní bùkátà sí láti ṣiṣẹ́ lórí tàwídìí wa lọ́pọ̀lọpọ̀ bóò láàṣẹ ní máa gbẹ́sọ̀ ọlọ́wọ̀n bá àlékẹ́ ọlá fún ẹ̀dá mi bóò láàṣẹ ní máa bẹ̀rù ẹ̀dá ọlọ́wọ̀n bá àlékẹ́ lágbàtà ń bẹ̀rù ọlọ́run bóò láàṣẹ ní máa fẹ́rí ibi tàwídìí láti máa gbára ọlọ́wọ̀n bá àlékẹ́ ọlá fọ́lọ́wọ̀n bá àlékẹ́ ọlá lágbára lórí

tẹ́rù eléyìn láàmà wá pẹ̀ ní islam fáwọn èèyàn táwọn yóò ma wá fi jọ́sùn fọ́nà ọba àríkọlá ní wọ́n wá lọ lè fọ́nà ọba àríkọlá bẹ́ẹ̀ tí wọ́n sì máa retí àánú ẹ̀ àti kó ń kálùkù wá mọ́ kí ni wọ́n ń pè ní islam kan máa gbégbé fún gbélé wa lọ́wọ́ nítorí pé ìdí sí ọlàwòyàn pè ní islam lẹ́gbà tó bá ti ṣe tàwí tó ti mú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlọ́lọ́kànlóso tó pa nǹkan nípa pọ̀ máa àríkìyàdó láhú bí tọ́ á <clears throat> ó wá púpọ̀ ojúpá jìtẹ́ ilẹ̀ fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá àríkìyàdó láhú bí tọ́ á ó púpọ̀ gbàgbà fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá wípé bí tó bá ti darí rẹ̀ lọ bẹ̀rẹ̀ náà ni kò máa lọ bí tọ́ á pẹ̀lú gbogbo máa tẹ̀lé àti ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tó bá pa ọ́ nínú ìsìláàmù ni ẹ̀yẹ́ gbogbo fi ra wa lẹ́yìn kábíra aléèrè kí lẹ́nu gbogbo àwọn tọ́lọ̀ ọba àríkẹ́ lápáwá láti ká tìlú gbẹ̀ náà láńtẹ̀lé tọ́mà mú ayà wọ́n fẹ́ lómi yóò ní ẹlápẹ́ fún lẹ́jàre ìtàn òsì náà lówó ṣe ẹlòmí gan fún rẹ̀ máa yà tó ní ọmọ sí nǹkan báyìí síbẹ̀síbẹ̀ náà òun náà ni ó máa lọ sí ẹlòmí máa yà tó pàwọ́ láti ẹgbẹ́ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ní ká ṣe ní yóò sì máa lọ lè ṣe tó takò irú ẹni bẹ́ẹ̀ já ilé rẹ̀ tí wọ́n náà ti máa pè ṣíríkì wa áàdìhì agbọ́n ẹlẹ́kẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ẹ fi jẹ́ mùsùlùmí nínú ìtumọ̀tánkòrí Islam òun náà ni albara atúnmìnà ṣíkò ààrì òun náà ni kéyìí ó bọ́ pábọ́ tẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn ẹlẹ́bọ eléyìí náà agbani ńláńlá kan ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sunkún bẹ̀ lọ jàrá wọ́n máa pẹ̀lú àwọn onímùsùlùmí wọn ò sì ní bọ́ra bọ́pá kò níbi ẹbọ àwọn gangan fúnra wọn bọ́pá bọ́sẹ̀ kò níbi ẹbọ wà máa yú nínú àtìlárù hún bí ilá ohun mùsùlùkù ẹlòmí oúnjẹ ìjẹ lápá ẹ̀ ẹlòmí ìgbàdí ń bẹ ní díẹ̀ ẹlòmí ní ìfi ń tọ́kọ́ sí ń tọ́lá ẹlòmí ní ìtí wọ́n sọkọ́lé ìtí wọ́n sọkọ́lé ẹlòmí ní ìtí wọ́n rí mọ́lẹ̀ síbẹ̀síbẹ̀ náà yóò máa pèrà ẹ̀ ní mùsùlùmí irú eléyìn gẹ́gẹ́ fún rẹ̀ òun àbí kó bọ́pá bọ́sẹ̀ kó níbi gbogbo àwọn nǹkan tàbá ń pè lẹ́bọ̀ gbogbo àwọn nǹkan tó bá jẹ́ tó bá súnmọ́ pé èèyàn pa nǹkan nípa pọ̀mọ́ lọ́wọ́ bá àríkì ọlá kó bọ́pá bọ́sẹ̀ kó níbẹ̀ yẹnyá tó bá ti bá bọ́pá bọ́sẹ̀ kó bẹ́ẹ̀ kò títí ìtàn sí bẹ́ẹ̀ wà á lè yí ó tún gbọdọ̀ bọ́pá bọ́sẹ̀ kó ládà àwọn ẹlẹ́bọ̀ àwọn tó bá ti àwà bèèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀sìn mélòó lọ́wọ́ àríkẹ́ ọlábìnrin ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀sìn ẹyọ kan náà lọ́wọ́ àríkẹ́ ọlábìnrin ànẹ́bì agbọ́dọ̀ gbà pé gbogbo ẹni tí ó bá ti tẹ̀lé ìlànà ànẹ́bì kágbà ipé kèfèrí ni kágbà ipé tó bá kú lórí tó wà ń bẹ̀rún kágbà ipé yóò wọ̀nà tó bá díjọ́ ìgbìdàlìkìyàmà eléyò sínú àntáyàn eléyò sínú pé yàn fẹ́ràn yàn eléyò sínú pé àwọn ṣe mùjámọ́lá ìtọ́lọ̀ islam fún wa ní ẹ̀rí ànẹ́bí ibrahim ní aléìsàlám ni wọ́n sọ fáwọn ìjọ wọn iná àbúrọ̀ áhùmí na mi dùn nílá wọ́n ní àtẹ̀yìn àti gbogbo tẹ́ ìjọsìn fún lẹ́yìn ọlọ́ọba kàfàrí náà bí kún ẹn asa imore asa gẹ̀bẹ̀rí sí tẹ́ ìjọ́sì fún wàbádà àbẹ́yìnà náà wàbẹ́yìnà fún àdáwà wàlbàzáwò abadan hátà túnmínú bìlá inú ni bí ni ìkórìíra rẹ ni ó sì bẹ̀ láàrin wà tí látòlítọ̀ lọ títí tẹ́ fi gbọ́lọ́ ọba anábì Ibrahim àwọn tí ń bá sọ̀rọ̀ yìí bàbá rẹ̀ ń bẹnu àwọn olóòtà àwọn ẹbí rẹ̀ ń bẹnu àwọn olóòtà àmọ́ ìjẹ́bí ìyíwọ̀n ní kọmọ́sẹ̀ gíní kọmọ́sẹ̀ tí ọlọ́wọ̀ bá rí kí ọlá tí ẹ bá fẹ́ kájúpájútẹ̀ ẹlẹ́ fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú bẹ́kàtẹ́ lọ́kà tó so káàsì ma gbàpà fọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú ká máa tẹ̀látẹ̀ rẹ̀ káwà gẹ́gẹ́ fúnra wa káwà bọ́ pábọ́tẹ̀ kó níbi ẹbọ káàsì bọ́ pábọ́tẹ̀ kó níbi àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àwọn tó bá ti jẹ́lẹ́bọ káàmọ̀ kí ojú ọ̀nà bíi ni wọ́n rìn hátá tí tí wọ́n fi padà sójú ọ̀nà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kí wọ́n bá wá padà sí bẹ́ẹ̀ tí wọ́n fi wá kú sórí ẹ̀ káàmọ̀ yìí pé a ti bọ́ pábọ́tẹ̀ kó lẹ́rù wa láyé tó bá jẹ́ ọ̀gbẹ́dà àríkẹ́ àmà àtúnjọ pàdé má àkúlù má sọ̀tùfà المؤمنين من كل ذنب الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أننا في حاجة ماسة إلى معرفة الإسلام الحقيقي وذلك لأن الناس قد أدخلوا فيه ما ليس منه وقد ابتدعوا في دين الإسلام ما قد حذر النبي صلى الله عليه وسلم قبل وفاته واعلموا عباد الله أن الإسلام ليس دين محمد صلى الله عليه وسلم فقط بل هو دين جميع الأنبياء والرسل الذين جاءوا قبل نبينا محمد صلى الله عليه وسلم وإسلامنا هذا قد نسخ ما سبقه من الإسلام أرجوكم الله بارك ولا أتركات قال النبي صلى الله عليه وسلم عليكم كي الله بارك ولا وما من تابع النبي أتوقع أن تبوا النبي صلى الله عليه وسلم فيوجدوا أيها الله بارك ولا tẹ́ẹ̀bá tún sàlàyé fún wa ipé láti kò tá wà lónìí a ní bùkátà sí láti máa kí ni wọ́n ń pè ní ìsìláàmù òdodo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan làwọn èèyàn ti kìbọnú ẹ̀sìn tí wọ́n ń pè ní ẹ̀sìn fáwọn èèyàn tí ó sì sínú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn irisirisi àdádálẹ̀ láwọn èèyàn ti dálẹ̀ sínú ẹ̀sìn ní tánàbí tí ń kìlọ̀ rẹ̀ fún wa tánàbí tí ń sọ alára kó níbẹ̀ láti ìgbà tánàbí ti wà láyé ògbòrò àwọn nǹkan òyìn tí wọ́n ń tẹ̀lẹ̀ lónìí tó jẹ́ pé bí àwọn èèyàn bá ṣe nǹkan míì ìjọba bèèrè lọ́wọ́ pé olẹ́ẹ̀ṣẹ̀ yóò ní ìsìláàmù náà lòrùsẹ̀ tàbáwá lẹ́ni tí ó tó gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n máa rí bí ẹni tí èsè mùsùlùmí pé èyí ah, sì pèrè ayé mùsùlùmí àbá èyí èsè mòlídì ni àmòlídì ò sí mẹ́jà mùsùlùmí náà sì lẹ́yìn náà nítorí pé kíni nítorí pé wọ́n ti kàákún pé ìbẹ̀lá rẹ̀ ẹ̀sìn wọ́n bá rí pé ń ṣe fìdáhù tí ò bá lọ ah, ah, ah, àwọn èèyàn bẹ̀rọ ọlọ́run ẹwọ ní kìrìsì àwọn àgbàdá tó pé wá ẹ̀yìn fìdáhù látàn ṣe fìdáhù gbókù òtúnbà wá dé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn ti kà á fún Islam láfi ní bùkátà sí pé ká mọ̀ kí Islam gangan gbogbo àwọn àkómọ́ gbogbo àwọn àlẹ̀mọ́ tí àwọn èèyàn ti lẹ̀ Islam àfi ká mọ̀ eléyìí ni ó lè mọ túmọ̀ pé Islam òdodo ẹ̀yàn rí fi ọlọ́wọ́ bá rí Islam dáwà ń sọ fún àyí kìí ṣe local Islam kéèsè ìsìláàmù ìlọrin kéèsè ìsìláàmù ilẹ̀ yorùbá kéèsè ìsìláàmù áfíríkà ẹ̀yìn ìsìláàmù gbogbo ayé ni kéèsè wọ́n ṣe ìsìláàmù dáa tún sọ fún wa yìí kéèsè pé ìsìláàmù tó yẹ́pà nẹ́bí sallallahu alaihi wasallam nìkan ló kọ́ gbé wa sábà wá sọ pé àti ẹ̀wà gbọ́rù ẹ̀rí gbogbo àwọn ànábì tó ti wáyé pátápátá ni wá ìsìláàmù náà ni wọ́n sì al-Qur'an àríkọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá sọ fún wa nípa àwọn ànábì tí lápẹjúwé ànábì Nuhu alayhi salam inú suratu Yunus ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní wa umirtu an akuna minal muslimin ànábì Nuhu alayhi salam òun náà kéde fáwọn jọ rẹ̀ ipe tí wọ́n pè mí náà látẹ òun náà ní pékè mí náà wà lára àwọn mùsùlùmí bákan náà ànábì Ibrahim alayhi salam òun náà sọ ọ̀nà nígbàtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ń sọ̀rọ̀ nípa ànábì Ibrahim fún wa ó ní ìrìkọ́lá aláhùn rọ́bù aslim nígbàtí ọba rẹ̀ sọ fún olúwa rẹ̀ sọ fún pé aslim di musulmi ìwọ náà jùpájú tẹ́lẹ̀ fọ́lọ́fọ́lọ́ ọba àríkẹ́ ọlá ọ̀rẹ́ aslamtu li rabbil alamin ànábì Ibrahim wá ní bójúpá àbí bójú tẹ̀mílẹ̀ fún ọlọ́ọba àríkẹ́ọlá ọba gbogbo àgbára ọlọ́ọba àríkẹ́ọlá ẹ̀yìn tí wájú fóònù tó wá jáde láyé ọwá sọ àsọ́ọ̀lẹ̀ kalẹ̀ fáwọn ọmọ rẹ̀ bákanáà ànábì Yaqub aléìsàlám òun náà sọ àsọ́ọ̀lẹ̀ fáwọn ọmọ rẹ̀ kí ni wọ́n sọ àsọ́ọ̀lẹ̀ rẹ̀ wọ́n ni ya baniya inna Allaha istafa lakumuddin fala tamutunna illa wa antum muslimun ẹ̀yàn máa mé inna Allaha istafa lakumu ddin dájájú ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ti ṣe ẹ̀sà ẹ̀sìn fún yín ọlọ́wọ́ bá alékẹ́ ọlá ti túnzì ẹ̀sìn tẹ́ẹ̀mà fi jọ́sì fọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá tẹ́ẹ̀sì rí ojú rí ọlọ́wọ́ bá alékẹ́ ọlá bá pàdé ó ti tẹ̀sà rẹ̀ fún yín o fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹ ti gbọ́dọ̀ jáde láyé àbíkẹ́ jáde láyé mùsùlùmí ẹ wo Ànábì Ibrahim alayhi salam ẹwọ́n tí ń bẹ láàrin Ànábì Ibrahim àti Ànábì sallallahu alayhi wa sallam so a jẹ́ pé mùsùlùmí ọ̀nà ànábì Ibrahim náà àti ànábì Yakub àtàwọn ọmọ wọn tí wọ́n pèpè lọ sí ojú ọ̀nà ẹ̀sì Islam bákanáà ànábì Yusuf alayhi salam tàbálọ̀ wọnú suratu Yusuf ọlọ́wọ́ bá àríkẹ́ láń ni musliman wà àríkí níbi sọ àríkí àríkí Yusuf alayhi salam òun náà ni musliman ilé ọlọ́wọ́ bá ni musulmi wà á lè híkí ní bí sọ́ọ̀rí hìn kó ti fi mí lépa bá àwọn èèyàn rẹ̀ tí wọ́n lọ gẹ́gẹ́ náà ni sábà ẹni tó jẹ́ ọba abìnrin tí àwọn èèyàn tó gbajúmọ̀ pẹ̀lú Balkis ẹ̀ òun náà nígbàtí anábì Suleiman aleyhisselam nígbàtí ó pè lọ́sójú ọ̀nà ọlọ́ọba àríkẹ́ọlá ìtọ́ náà sọ ní pé wà àsìlámtù máa Suleiman li rabbil alamin èmi náà mo ju pájú sẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú anábì Suleiman dábí ìtumọ̀ ẹ̀ náà ni pé èmi náà di mùsùlùmí pẹ̀lú anábì Suleiman ẹ̀yìn pé èmi mo gbà á lódodo bákan náà àwọn òpìdán Fir'aun nígbà tó pè wọ́n wá tí wọ́n wá pìdán tánàbí Musa aléìsàlám tó wá mú mú jíza àti ẹ̀kalẹ̀ tó fi borí ìdá wọn tánwà láwọn gbà tánláwọn gbà fún ànábì Mùsá aléìsàlám tí bí ráúnà wá bẹ̀rẹ̀ sí tẹ́sí wọn tó jẹ́ ìdílówó fi àjẹ wọn in tí wọ́n tọrọdọ̀ ọlọ́ọ̀bà alẹ́kẹ̀ lábẹ̀ ní kẹrọ́bà ní Áfíríkà alẹ́yìn àtọ́gbọ̀n ilẹ̀ ọba wa dákùnmọ́sà fi sùúrù bù wá dáru dákùnmọ́sà bù wá ń sùúrù wàtàwọ́fà àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà ànábì Isa aléìsàlám ìtàwọn náà sọ̀bọ́lọ́wọ́ fánàbì Musa ànábì Isa aléìsàlám náà ni pé amanna billah wa shahadu bi anna muslimun agbọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlágbọ́ ìyà ànábì Isa aléìsàlám wọ́n náà bá wa jẹ́rìí pé mùsùlùmí ni wá so látara délé yìí tó ti yẹ kí á fọkàn wá balẹ̀ kínú ó sì máa dùn ipé mùsùlùmí tá a bá ń sọ pé mùsùlùmí mùsùlùmí kìí ṣe pàà nẹ́bì ló tẹ́ ẹ̀gbẹ́ ìsìláàmù wá a ìsìláàmù ti ń bọ̀ òun náà lẹ̀sìn tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá fẹ́ kí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó fẹ́ ká àlékẹ́ọlá látara àti eléyìí lórí ìfàá tó fi ṣe pàtàkì fún wa ká mọ kí ni pàápàá islam tọ́lọ́wọ́ bá àlékẹ́ọlá ní ká fi jọ́sìn kí ni pàápàá islam tọ́lọ́wọ́ bá àlékẹ́ọlá tó ìtorí ẹ̀dá wa ẹ̀yọ́rí tí ọlọ́wọ́ bá islam tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí islam tí ọlọ́wọ́ bá àlékẹ́ọlá ó fẹ́ ká ṣe tinútẹ̀yìn ni ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ó fẹ́ ká wọnú ìsìláàmù tapá títà ní ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ò fẹ́ ká ṣe ìsìláàmù lápá kan ká máa ṣe nǹkan míì ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ìgbàrú tó bá ti pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́wọ́ bá lè kíọlá àti tó pápapọ̀ mọ́ àti ẹni tó jọ pápapọ̀ mọ́ ọlọ́wọ́ bá lè kíọlọ́ da ìdára yín kò ní gbà kankan lọ́wọ́ yín bẹ́ẹ̀ òun ló fà sáà gbọ́dọ̀ sọ́ra gbogbo tí ó bá máa túnmọ̀ pa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ́wọ́ bá lè kíọlá bó bá ti wo kéré ma àfi ká máa sọ aláàkó bẹ́ẹ̀ fọ́yẹ ká máa sọ nípa tàwí ní gbogbo ìgbà ká máa sọ nípa ìdàkejì rẹ̀ ní ṣe ṣírípù ní gbogbo ìgbà nítorí pé ànábì sallallahu alaihi wasallam ní ẹbọ bó ṣe pamọ́ tó ẹ̀ ó pamọ́ bí ìgbà tó jẹ́ pé bí ìgbésẹ̀ àwúrẹ̀bẹ lórí àpáta dúdú lóru ni tí àwúrí ẹ̀bẹ́ bá ń gbẹ́sẹ̀ kọ́lá kọ́ ma gbẹ́sẹ̀ lọ́sàn sáà lè gbọ́ ìgbésẹ̀ rẹ̀ àlégọ́ ká tó wá ní lóru lórí àpáta dúdú òun náà ni bí ẹbọ ti pamọ́nù tó jẹ́ pé àfi ká ṣọ́ra ẹ̀yìn lànàbí sallallahu alaihi wasallam fi sọ alárakó nínú ìyí tó pamọ́ jù ní ẹbọ òun náà ni àríyá ànàbí sọ alárakó mẹ́ tó bákan náà bẹ́bọ ti wá nínú táàbá ṣọ́ra táàbá ní mímá eríṣiríṣi ni ó pè lẹ́bọ̀ fún wa ẹlé ni eléyìí kò sí nǹkan kan wọ́n náà gbà eléyìí lu eléyìí Islam ọlọ́run ọba àríkẹ́ ní nínú al-Qur'an ó ní udkhulu fi sílmi káàfà ọlọ́ọ̀bá alikiola pè wá ọlọ́ọ̀bá alikiola ní ẹwọnú islam káàfà ẹwọnú islam pátápátá ẹwọnú islam pátápátá wà látẹ̀tẹ̀bí orúkú tó wá ti ṣaitan ọlọ́ọ̀bá alikiola ní ẹ má wá tẹ̀lé ìgbésẹ̀

kó lọ́dọ̀ rẹ̀ tó bá jọ gbé dalkiyama kàmọ́sá ni ṣaitani ìdíkọ́lá lílì ìsáni fún pọ̀lọ́mà kẹfàrọ kọ́lá inì ìbàrí umin inì àkàfùláhà rọ́bàlì alamin ṣaitani ìgbà tó bá sọ ọmọ ìyàdí kẹfẹ̀rí tán tó bá jọ alkiyama yóò ní kò sí tó kàn mí pẹ̀lú rẹ̀ o yóò ní mọ́rí o ṣaitani ó sọ fún oúnjẹ ìrọ́lọ́run gẹ́bà ogún ti wáyé so kí wá ló fà táwà àgbà ṣaitani láyé kó wá segin kó sọ wá nù lórí kó lójú ọ̀nà islam ojú ọ̀nà ṣe ìtọ́n kò síbi tó jáde tó tayọ ní náà tó bá jẹ́ ọ̀gbìdà kìyàmà ojú ọ̀nà ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ẹyọ kan tuntun náà ni òun náà ni ó sì gbé ẹ̀wọ́nú àjẹ́nà tó bá jẹ́ ọ̀gbìdà kìyàmà látara ká wọnú ìsìláàmù tápá títán ká má máa ṣe ìsìláàmù lọ́sàn ká má ṣe nǹkan míì lóru ká má pa nǹkan nípa pọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá tó eléyìí òun náà ni wọ́n ń pè ní ìsìláàmù òun náà ni islam tó jẹ́ pé ó gbá wà náàbì tí wọ́n ti kọjá lọ òun náà ni wọ́n fi jọ́sìn fọ́nà ọba àríkíọlá òun náà sì ni àwọn náà ó fi jọ́sìn fọ́nà ọba àríkíọlá fún ẹnikẹ́ni tó bá fẹ́ rí ojú ní ẹ̀sìn kan tọ́lọ́ọ̀bá àlékẹ́ ọlá recognize lọ́dọ̀ ara rẹ̀ òun náà ni al-islam òun náà ni islam kí láàmà wá dàmú ara wá sí ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ni wọ́n ma فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله بارك يلا ni gbogbo ẹni tó wá wá ẹ̀sìn míì tó bá jọ́ sí fún ọlọ́ọ̀bá àríkẹ́ọlá lójú ọ̀nà míì tó sí Islam فلن يقبل منه ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ní láíláí ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ò ní gbà lọ́wọ́ rẹ̀ في الآخرة من الخاسرين tó bá jíjọ́ ọ̀gbìdà alkiyama yóò wà nínú àwọn tí ó sòkò ní ọlọ́ọ̀bá àríkẹ́ọlá kọmọjá kókó ọlọ́ọ̀bá àríkẹ́ọlá kọmọjá wà nínú àwọn tí ó sòkò tó bá jíjọ́ ọ̀gbìdà alkiyama bá a bá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

اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوم إلى صلاتك